أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó gba gbogbo àwọn ìjọsìn wa lọ́sàn-án lóru níjọsìn lọ́wọ́ wa kó jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn wa kó máa lékún torí mọ̀ yúrídìí láwùbí ìkọ́ ìrọ́n ìfàkíwù fìdí ẹ̀ńtọ́lọ́ ń bá gbèrò dáadáa rò òun ni ó jẹ́ kó gbẹ́sìn yìí ọlọ́run máa ṣàlékún àgbọ́yé ẹ̀sìn gbogbo wa ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni part fourteen part fourteen lórí àwọn ahkamu sọlá àwọn àdájọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run ní part thirteen a ti yanjú ẹ̀ tán àwọn àsìkò tí wọ́n kọ̀ ká máa kírun ń àbí ká máa sin òkú nínú ẹ̀ àwọn wo wá la yọ kúrò nú àwọn àsìkò àwọn àrùn wo la lè kí àwọn náfìlà wo la lè ṣe ìgbà wo la lè kírun sókù láńbẹ̀ àti yanjú eléyàn kọjá part twelve àti part thirteen òun la fi yanjú eléyàn lọ́ndà àrùn náà ni eléyìí wá ní asolat part fourteen ibẹ̀ láti lábẹ̀rẹ̀ nípa àwọn tó ní í ṣe pẹ̀lú ìrun gangan àwọn páàtì àkọ́kọ́ tẹ láti part one dé part thirteen àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tayamum ọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ àsìkò oorun ìgbà wo la lè kírun òun la fi yanjú àwa fẹ́ bọ́ sínú òrun a wà bẹ̀rẹ̀ látòrí al-azanu wal-iqama al-azan wal-iqama èyí ò ní tí a gbéyàwó ní part fourteen lẹ́yìn tó súnmọ́ nípa àtúnlé parí ọ̀rọ̀ al-azan wàlẹ̀ ìkọ́mọ̀ azanu àti ìkọ́mọ̀ gbólóhùn tí gbogbo mùsùlùmí ayé tí wọ́n mọ̀ ni tá a bá ń sọ̀rọ̀ al-azan tá a dẹ̀ ń sọ̀rọ̀ al-ìkọ́mọ̀ azanu ìrun pípè pípè ìrun pẹ́yìn mùsùlùmí ẹ wá kírun ìkàmọ̀ bá sí mọ́pẹ́ lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá ìkàmọ̀ ni pé a ti gbèrún dúró ọyẹ sì kàmọ̀ ẹgbẹ́ kàmọ̀ so ìtumọ̀ ẹ̀ ni pé a ti fẹ́ gbèrún dúró ẹjẹ́ amúnikọ̀ọ̀kan bidayatan min al-adhan àáfàá ní al-adhan lugatan al-i'lam tá a bá pé kí ni túmọ̀ adhan òun ni ká kéde nǹkan ká polongo nǹkan ká pariwo nǹkan fáyé ká jẹ́ kí gbogbo ayé ọmọ ká fi yé ayé irú ẹ̀ lọ́lọ́run ọba ń sọ nínú suratul hajj quran chapter twenty two verse twenty seven ọlọ́run ní wa adhin finnasi bil hajj àṣé ẹ kéde ájì fún gbogbo àwọn èèyàn ẹ jẹ́ ká mọ̀ pé ájì hmm, orígun ìsìláàmù ni tí gbogbo ẹni tọ́lọ́run bá ti ṣe ń rọrùn fún tí ó máa lọ táàfin lọ máa sin ọlọ́run ẹ kéde ẹ̀ fún gbogbo ayé ẹ jẹ́ mọ̀. ṣùgbọ́n àlàáfáànù ṣẹ̀rẹ̀àn tá a bá wá ń sọ̀rọ̀ àlàáfáànù èèyàn ìrun pípè pípè run àtàábùdù lìláyì tààlà lílì ìlànà ìbìdókòlì wákìtì sọlá bìdíkìrì makhsus àwọn àáfàá ní ti ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni ìjọsìn kan tá a máa ń ṣe fọ́lọ́hun pẹ̀lú pé ká kéde fún àwọn èèyàn pé dùkúlù wákìtì wákìtì wo wákìtì sọ̀la àsásìkò oorun ti wọlé jàmọ́ ẹ jẹ́ ká ṣàkíyèsí definition yìí torọ́rọ̀ kan bẹ tí màá sọ láìpẹ́ yìí lórí ẹ̀ àáfàá ní tá à ń pè ní azan òun ni òun ni ìjọsìn kan àṣewọ́ tó ọba ń pèrun ọ̀njọ́sìn fọlọ́run ni ìwọ tó ọba tó ń tẹ́tí gbọ́run náà tínú rẹ̀ ń dùn tó ọmọ ẹni wọ́n tó ti bá ariwo wọn dé ìwọ náà tún jọ́sìn fọlọ́run ni torí pé tó ọba ń gbọ́ fújì náà tínú rẹ̀ ń dùn àbọ̀ ń gbọ́rọ̀ ẹ̀yìn tínú rẹ̀ ń dùn náà ó jẹ́ lẹ́sẹ̀ iwájú ọlọ́run jẹ́mọ́ àṣekápèrun àtà abudulila ìjọsìn ní fáwọn àwa yòókù àlè sí mọ́ mọ́sálásí wa ìyẹn nìkan tó kọ́ a tún máa ń pè é bìdùkúlì wákìtì sọ̀la ọ̀rọ̀ tí mo ní máa sọ láìpẹ́ nù àsìkò òrùn ọ̀wọ́lé lọ́dọ̀ wa ń bi a máa ń pè rún lẹ̀ nígbà tàsíkò òrùn ìwọlé kò dáa tó jàmọ́ ẹ̀jẹ̀ àgbọ̀ yìí dáadáa irú àsìkò tá a wà yìí lápẹ̀rẹ̀ ní ìsìn nìbàdàn tí mo ti ń sọ̀rọ̀ yìí tàbí ilẹ̀ Yorùbá generally bíi after eight nìran ṣáì máa wọlé bíi eight oh something bíi 808, 811, 813, or thereabout lásìkò tá à ń wá yìí tíṣà wá lù tó di twenty eight lónìí fourteen forty one yìí àárín àsìkò tíṣà ìwọlé nìyẹn láì mọyì àwọn mọ́sálásí nù alhamdulilayi pé àdàkẹ́ à ń ṣàlàyé lórí rédíò à ń ṣàlàyé láwọn public lectures àti nínú àwọn bàbá bàbá tọ́lọ́ ní kí wọ́n farabalẹ̀ gbọ́ àwọn ọ̀dọ́ yé nígbà táwọn ọ̀dọ́ náà lo adapt àdèrè àwọn bàbá bẹ́ẹ̀ pẹ̀lú bọ́n ṣe lo ádàbù tó náà wọn ò gbọ́ tó wà ní jésù wa náà á tún máa sọ àwọn bàbá yìí tán bá lọ tán àwa náà lákù mọ́sálásí jẹ́mọ́ àyè pèrún lẹ̀ kéèyàn wá pèrún ní quarter to eight kó pèrún ṣáì kódà kan kí ní eight fifteen nígbà tí irun ti tó àsìkò tán pèrún lẹ̀ yẹn ó wrong àyè máa pèrún lẹ̀ ìrun ò ti wọlé bíi kírun asiri ọ̀wọ́lé nìsín bí kọ́ níbi four twelve kéèyàn wá pèrún ní four kódà ka ẹ ní four fifteen gbà tẹ́ ẹ kí wà òkè ṣùgbọ́n gbà tẹ́ ẹ kò correct àti bá fẹ́ pe irun nígbà bá débi ṣùrù tùlùmọ́ mọ ọlọ́run ọba ọlá yọ gáìdì wa torí pé ìdánilẹ́kọ̀ọ́ ọ̀run yìí a farabalẹ̀ yanjú ẹ̀ ni torí nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n béèrè lọ́wọ́ wa nu o ẹ̀rí pé nìsín àti ń sọ̀rọ̀ ntọ́lọ́wọ́n kọ̀ béèrè lọ́wọ́ wa nu o ọ̀rọ̀ ọ̀run ni o àwọn àfáà dẹ̀ ti kọ́ tí àtọ̀pọ̀ lórí ẹ̀ o ó kù ká gbọ́ yé ká sì máa lo kọ́lọ́n kó ṣe rọ̀ fún gbogbo wa àtàwa tá à ń wí àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ọlọ́run jẹ́ a lè máa lò ó. àáfàá láìpẹ́ ìrun lẹ̀ á pe ìrun yẹn bí dùkúlì wákùtì sọ́là bí vikri maxus àsìkò tí ìrun ti wọlé la máa ń pèrun ìrun ọba àwa wọlé nìsín ní four ten àpèrun tán four ten a ṣe sùúrù bí ìṣẹ́jú méjì téèyàn fi lè ṣe náà fi lára ká méjì abágbẹ̀rún ní four thirteen four fifteen kò sí tó burú ńbẹ̀ ṣùgbọ́n ká jẹ́ kásìkò rán wọlé ká tó máa pè é pẹ̀lú àwọn bizikirin maxus pẹ̀lú àwọn gbólóhùn tá a fi máa rántí ọlọ́run yẹn tí wọ́n dá sálẹ̀ sá tí wọ́n ṣàdáyan ẹ̀ tó pé bí wọ́n ṣe gbà wá nínú hadithi nìyẹn à ń bọ̀ wá bẹ́ẹ̀ o à ń bọ̀ wá síbi síyágù al-azan síyágù kọ́lọ́n kò tọ́ wa sọ́nà. So àwọn gbólóhùn wo la fi máa ń pèrun àti májẹ̀mú tó ń bẹ lára ẹni tí ó pèrun ó ń bẹnu tá a máa sọ láwọn part fifteen sixteen seventeen ẹ ṣáàjì àmọ́ bá part fourteen yìí lọ báyìí. àáfàá níta bá ti wá gbọ́ eléyìí yé àṣé a gbọ́dọ̀ ní almuazzin ẹni tí yóò máa pèrun ẹni tí yóò máa pèrun yìí ta ni eléyìí o òun lẹni tí yóò máa pèrun fún wa o àáfàá ló láwọn májẹ̀mú tó pọ̀ tó gbọ́dọ̀ wà lára ẹ̀ ìkànnì ẹ̀ láti sọ yìí yóò nímọ̀ nípa àwòkọ́tù sọ́la ìgbà tí ìrun wọlé nígbà bá débi tọ́pìkì àmọ̀ sọmọ́ jẹ̀mú yòókù amọ̀lẹ̀ ikọ́ ọmọ lógatan àáfàá níṣẹ́ rí kàámọ̀ ní tiẹ̀ lédè tó bá sọ wípé ìkàámọ̀ òun ni pé ìdájà aláwù mustaqiman nígbà téèyàn bá jẹ́ kí nǹkan dúró dáadáa téèyàn gbé nǹkan dúró tọ́ òun ní jẹ́ bẹ́ẹ̀ so tiẹ́ nìsín wàlìstikrar wàlìzhar wànídàá òun ni kí nǹkan orinlẹ̀ dáadáa ká fi nǹkan hàn pé nǹkan báyìí ó ti ṣẹlẹ̀ o kí nǹkan yẹn ká sì pèpè ẹ̀yìn èèyàn nǹkan báyìí ti ṣẹlẹ̀ ó yẹ máa bọ̀ ẹ̀jẹ̀ àjọ kí ni tá a wá ń pè wọ́n fún irun ni a ti kọ́ sí àzánù àsìkò òrùn ti wọlé ní àzán ẹni tó wápá àsìkò òrùn wọlé ó wà lóko ó fẹ́ tọ̀ ó fẹ́ yàgbẹ́ ó fẹ́ wẹ̀wẹ̀ jánábà ó níwẹ̀ háídọ̀lá tí ó wẹ̀ àbí ó sáré ní nǹkan kan tí ó ṣe ó ṣe ó sàlùwàlà yóò lè bàrùn ìkáàmọ̀ la fi ń sọ wípé èyí tá a sọ fún ọ lẹ́ẹ̀kan pásìkò òrùn ti wọlé ó ti wọlé o ṣùgbọ́n báyìí àti gbẹ̀nu dúró àáfàá lòun náà ta abudu lillahi bilqiyami lissola wa shuru'u fiha bidhikri makhsus òun náà ìjọsìn ní tá a fi ń sin lọ́hùn ibẹ̀ la ti ń sọ pé ànírunṣẹ́ alkiyamu sọ̀la ọyẹ ẹja dìde ká kírun jàmá gbogbo tí kálukú bá ń ṣe ẹ sílẹ̀ ìwọ tó ń wo bọ́ọ̀lù fi bọ́ọ̀lù lẹ̀ lọ kírun fọlọ́hún bọ́ọ̀lù lòun wò sẹ́ fi bọ́ọ̀lù lẹ̀ lọ kírun ọwà ń lẹ́sìn ní ti lẹ́sìn lẹ̀ lọ kírun àáfà ntọ́ ọba ń ṣe lọ́tàsìkò ọwà nú oko ọwà lẹ́nu bísínẹ́sì rẹ sílẹ̀ lọ kírun fọlọ́hún jẹ́mọ́ ìrún pàtàkì débi wípé tá a bá ti lè gbọ́ pé ọlọ́run tóbi ọlọ́run tóbi gbogbo ń tà ń ṣe káràǹdì ẹ̀ ọ̀fù ká lọ kírun ìyẹn láàṣẹ máa sọ fúnra wa náà nínú ìlú kò ní dáa tó káwá torí wípé a fẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn lóde làwa ní kírun kódà jama kátorí pé à ń ṣènáwó bóyá à ń ṣe end of year party in school àbá à ń ṣe wàlẹ́mọ̀ kùránì lásìkò zúrí ọ̀wà wọnà àṣírí mọ́tò ṣe mistake náà o èèyàn lè rò wípé tó ìran ti tó níbi around one pé ọ̀dà á parí program one one thirty á lọ kírun kò sí tó burú bẹ̀rù ṣẹ̀ríà àsìkò zúrí náà lásìwà ṣùgbọ́n ìta sọ ni pé àwa torí pàǹsẹ̀ náà wo à ń ṣe program kan ẹ wà ní katọ́ ọlọ́run kún eléyìí èsì lànà àwọn ẹni ọlọ́run kìí lànà àwọn ẹni rẹ tí wọ́n gba ìsìn Islam wá fún wa torí náà tán bá ti lè sọ pé àlè kọ́ ọmọ wọn ti gbẹ̀rún dúró àṣé alkiyamu lè sọ́la wà ṣòro fìhà àti wá bẹ̀rẹ̀ ẹ̀rùn báwọn èyí wọn la fi bẹ̀rẹ̀ ẹ̀rùn tá a bá ti lè bẹ̀rẹ̀ kàámọ̀ báwọn tí kálukú ti wà ní sáfù tá a ti lè ṣe tẹ̀kbírọ́tul ihram Allahu akbar alákọ̀ọ́kọ́ alinkitọ́ mina dúnìyà wa Adamu lè ṣe gáàlì bí ha àáfàá láti gé kò lé ayé bá wọn a sì gbọ́dọ̀ bìsí pẹ̀lú lé ayé mọ́ kò sí pà ń fún yàn ní price ọjà kò sí pà ń sẹ́wó fún yàn kò sí pà ń tẹ fóònù kò sọ̀rọ̀ pé mò ń reply lórí Facebook mọ́ ń bẹ́ ọ̀rọ̀ mò ń reply lórí WhatsApp ti tán àti wà wájú ọlọ́run tá a fẹ́ sin lọ́n èyí ni ti ń jẹ́ ìkàámọ̀ nǹkan méjì tá a kọ́ fẹ́ yanjú rẹ̀ al-azanu wal-iqama àáfàá ní ìrun pípè tá à ń pè yìí gan-an kí ni hikma fil azan mali hikma tu ni bẹ́ẹ̀ bí irun pípé yìí gan even tá a bá sọ gan èèyàn náà ó ti mọ̀ nínú làákẹ́ èèyàn àáfàá lọ́gbọ́n alákọ̀ọ́kọ́ tó wà ń bẹ̀ yóò máa jẹ́ tẹ̀m̀bí hanlil gọ̀fìlín jàmọ́ ẹ̀ máa gbọ́ mi yóò àsẹ́mi àti yín àwọn tí ó ti gbàgbéra ń pọ ọlọ́run àìdílì gbogbo wa ló yẹ ká máa sọ àsìkò oorun tára ti kí ṣubú ìtàn alọ́bí iṣẹ́ àti rí pé oorun ti mú á ti máa fura pé ah, tóorùn bá ti kàtàrí zuri ní ọ̀tẹ̀ ló ká ti máa sọ́ra pé ibò ah, kan pé iná ò sí kò sí ná wọn lo microphone ilé wa sì tó ṣẹ́jú márùn-ún sí mọ́sálásí gan tán bá pèrún gan tí wọ́n bá fi ẹnu pèrún àwa lè mọ́ gbọ̀n lé wa lápẹẹrẹ gan kálukú ti mọ̀ pé ah, one thirty náà máa kírun mọ́sálásí wa ìran zuri Masalasi tiwa one náà máa kí zuri tiwa one forty five ni masalasi tiwa two náà máa ń kí even láì jẹ́ pé wọ́n pèrún gan gbogbo wa á kẹ̀ pàdé ara wa mọ́sálásí ni jàmọ́ ẹjọ́ irun wo náà máa ń pè fún bọ́ọ̀lù Chelsea àti Arsenal ta ni máa ń pèrún náà fún bọ́ọ̀lù Chelsea àti Arsenal èmi ò rí pé ká sọ pé DSTV center kan bẹ ládùúgbò yìí o even kọ́ jẹ́rùn gan kẹ́kẹ́ tiẹ̀ ṣe wúhú bí ẹlẹ́dẹ̀ gan ẹ̀ ní gbọ́ wù wàhálà ìkálukú ó sì sáré jọ sí DSTV center àwọn èèyàn tó sanwó ni òkè sọ̀fẹ́ o ṣùgbọ́n kálukú ti stọ́dí àsìkò bọ́ọ̀lù yẹn pé ah klọ́ọ̀bù àwọn eight ló ní kìlọ̀ pẹ̀ kódà yóò fọwọ́ gún ìrún torí klọ́ọ̀bù àtàwọn èèyàn lẹ́yìnsù bìrọ̀ fìlín fíṣù ú ní dúnìyà nítorí àjọba àlámọ̀ rí ilé ayé àwọn èèyàn ebùn ìsàfọ́nú fọ́ra ń bẹ́ láìpẹ̀rún láìrán èèyàn létí kálukú ó ti bára rẹ̀ ń bẹ́ẹ̀ àáfà irun wo náà máa pè táwọn student bá ń lọ fún NYSC lẹ́yìn náà fún ọ ní call up letter ó ti mọ ibi tí ó rìpọ́ọ̀tì ó ti mọ déètì tó bá di pé ilé òun gbé bàdàn òun fẹ́ lọ sáàfù ní Maiduguri ní Borno state tó o kò ní Ìbàdàn láàárọ̀ yìí o ò lè dé Maiduguri lálẹ́ ó dọ̀la kó tó dé Maiduguri yóò ti kú òlókùjọ́ kan àbókùjọ́ méjì kan tiẹ̀ sí kan nípa wípé a jẹ́ afọ́nufọ́ra sí tọ́lọ́hún so ti yé nìsín tán bá ti wá pèrò yẹn yóò wà á jẹ́ pé wọ́n fi ń ṣe tẹ̀m̀bíhù fún wa wọ́n fi ń pè wá sákìyèsí wọ́n fi ń ràn wá létí pé tó ẹ lè ti fẹ́ gbàgbéra o ẹ lè ti fẹ́ fọ́nufọ́ra nípa tọ́lọ́hún o àsìkò òrun ti tó o pàápàá ṣe pé haya ala sọlá haya ala falá ẹ̀yà ajá wa kírun fọ́lọ́hún kẹ̀jẹ́ á awa soro ire a gbígbọ́ téèyàn gbọ ẹ ń bá jẹ́ ni ọlọ́run algafla yóò ti sá lọ yóò mọ̀ pé ó yẹ kó wọn lọ kírun àáfàá ní nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn àáfàá nìyẹn nìkan tó kọ́ alazan ó máa ń jẹ́ tẹ́fkírọ̀ èèyàn ṣe pé èèyàn fọ̀nàfọ́ra èèyàn ti mọ̀ pé zuri ti fẹ́ tó asu ti fẹ́ tó ṣùgbọ́n gbà mí èèyàn kẹ́lẹ̀ ara àga kò sùn ó ti asiri ṣùgbọ́n àbí ṣe ara ń gbórílága náà ó ń tògbè díẹ̀ díẹ̀ tán bá ti pèrun èèyàn lè gbàgbé àzáàrùn ọmọ jẹ́ ìrántí kìí ṣe pé èèyàn fọnú fọra èèyàn gbàgbé pásìkò òun ti fẹ́ tó èèyàn kẹ̀lé jẹ́ nìkan tó yẹ pé wọ́n fẹ́ pèrun wọ́n pè báyìí lójú ẹsẹ̀ òun gan ti set yọ ọmọ lọ mọ́sálásí ni bó ti jà sípa tó ń bọ̀ wá bẹ́ẹ̀ náà ń tọ́ dáa jù ní ká ti mọ̀ wà mọ́sálásí gan kó tó di pé wọ́n pèrun àbí kó tó di pé wọ́n kírun èèyàn ló dáa jù ṣùgbọ́n wọ́n tó bá di kéésù lè bì nígbà wọn bá sá ti pèrun àwọn èèfà fọnú fọra ṣùgbọ́n pípè tá pé yẹn yóò máa ràn wá létí torí pé ànásù wàmọ̀súnmìyàlè ìnsánù ìnsánà ìlà lèmìsíyà nìyí kí ló dé tó ń pè wá léèyàn torí pé a máa ń gbàgbé ni so tó bá ti lè pe ìrun àáfàá ní ara ikímọ̀ tó ń bẹ ń bẹ òun náà ni wípé yóò ràn wá létí ẹlẹ́kẹta nínú mọ̀lẹ́híkímọ̀ filazan kí ni ọgbọ́n tá a tún rí dìmú gan-an nínú òrun tá a tiẹ̀ wá ń pè yìí gan jẹ́mọ́ ẹ̀jọ́ ń torí tọ́lọ́hún o ẹ̀jẹ̀ á máa bá àwọn kìnnì yìí lọ àáfà lára ikímọ̀ tó wà ń bẹ̀ òun náà ni kí o tọ́rúdán lè ṣàyàpín tọ́rúdán lè ṣàyàpín ara ikímọ̀ tó wà ń bẹ̀ ni pé a fẹ́ lọ sin lọ́hún èso òsì fẹ́ ká sin lọ́hún tọ́ba ti wá rí bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹ̀yà ajá lẹ́sù lọ ara ń tá a fi máa ń lẹ́sù lọ òun ni èso ìfẹ́ gbókọ̀ ọlọ́hún èṣù ó sì wà nínú àdìsí náà ó ń bẹ nínú àdìsí digbí só ti yé ní ìsìn tán bá ti lè pe irun báyìí ẹ̀rí tí ṣàìtọ́nù ó ṣe ṣàìtọ́nù ọmọ lọ ni èṣù ìmọ̀ ni tán bá ti lè pe irun ẹ̀ mọ̀ gbọ́ tí ọmọ lọ bó ṣe wà nínú àdìsí àbúrò rẹ̀ rọ̀ bí aláàánì tó wà náà sọ̀rọ̀ Muslim pé ọlọ́run tóbi ọlọ́run tóbi ẹ mọ̀ tẹ́sù ọ̀sẹ̀ ẹ ta ló tóbi ọlọ́run èso ọ̀pòra ni ó kọ tẹ́sù gbọ́ ó kọ tí oṣó gbọ́ tó parẹ́ òun ni Allah tá a bá mọ ìtumọ̀ bísímìláì fèbó kọlọ́n lọ́wọ́ à ń bẹ́ àfa a ti rí inú ọmọ ìyá tó ṣe orúkẹ́ àfẹ́ nìkan táǹjànú ń bẹ lára ẹ̀ táǹjànú yẹn ń sọ̀rọ̀ pé ah last week làwọn ọba ti hàn léèmọ̀ pé àwọn ti pọ́ìsì oúnjẹ tó yẹ kó jẹ bísímìláì tó ṣe báyìí èmi gangan wà lórí kí àyẹn àfa bísímìlá ìtẹ́ni yẹn ṣe báyìí kí ni tọ́sẹ̀lẹ̀ poison sí bàjẹ́ mọ́ oúnjẹ la ṣé wọ́n mọ̀ túmọ̀ bísímìlá yìí sáà pàtàkì bísímìlá yìí kí lọ́wọ́ àmì bísímìlá yìí kọjá alọ́hù bísímìlá ni o alọ́ọ̀yì pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba ọba allah ọkọ̀ tí ọ̀sẹ̀ tó lè jẹ́rú ẹ̀ láyé àti sámà àfòun nìkan àǹjẹ̀nu lọ́sọ bẹ́ẹ̀ báyìí mo fi ti ara mi gbọ́ afa kí ni tí ó ṣẹlẹ̀ bísímìláì ó sì ó mú kí poison tó wà níbi oúnjẹ kó sì máa nífẹ̀ẹ́ tì lára ẹni tó fẹ́ jẹ mọ́ sáà mọ pàtàkì bísímìláì ṣé wọ́n mọ̀ sí bísímìláì tó bá fẹ́ jẹun àṣé ó kọ ọlọ́run ó kọ tí máa jó èso pòórá ni ló fi jásí pé nu àyà tó tóbi pọ̀ nu kùránì kùrìsì yù ni kí ló bẹ̀rẹ̀ kùrìsì yù aláwù ó kọ ọlọ́run ńláńlá márùn lọ́wọ́ àánú kùrìsì yù alọ́wù gangan ńlọ́bẹ̀rẹ̀ rẹ̀ ó kọ ọlọ́run méjì òun ló tún parí ẹ̀ wàlá yahudu rahifuduhuma wà wà aliyu alazim ó kọ márùn láńlá ni allah alhayu alqayyum wàlá yahudu ó kọ márùn nìyẹn kí ló bẹ̀rẹ̀ kùrìsì yù allahu ó kọ táwọn aláburú máa gbọ́ máa pòórá máa ka kùrìsì yù lọ́gbọ̀lọpọ̀ gbà máa fi sọ sọ wa ara ayé àsọ ni kùrìsì yù toró kọ ọlọ́run lọ́wọ́ à tí máa lọ tí máa láwọn lọ tí máa jẹ́mọ́ kí la sọ débẹ̀ ni wípé àsára ikima tó ń bẹ́ẹ̀ bí irun pípé gan èso ọ̀fẹ́ àwa kírun o èso ọ̀fẹ́ kárìtọ́ ọlọ́run ṣe o sẹ́mu kẹta bá dijọ́ ọ̀gbìndé alkiyama bó ṣe wà ní àdìsí tọ́lá láàfíà nínú èèyàn one thousand èèyàn kan ní ọmọ wàlùjẹ́ náà on merit list èèyàn ẹyọ kan péré ní ọmọ wàlùjẹ́ náà on merit list kọ́nà jẹ́mi àti yẹn wà ní ẹyọ kan ọ̀hún o so àwọn tó bá wọ náà nine nine nine nígbà bá yá àánú ọlọ́run lè pa báwọn kan wọ́n padà wàlùjẹ́ náà padà ọlọ́run mọ̀jà wọ̀ wọ náà rárá débi káàtì ẹ̀wọ̀n agbóòrùn rẹ̀ mọ̀jà wọ náà ọlọ́run àlùjá náà straight ni ojú àwọ̀ o jama ara ikimọ̀ tó ń bẹ́ ń bi irun nìyẹn wọ́n pèrún báyìí èṣù ti kọ́ sá lọ náà èṣù ò tàn wá padà ìwọ ò ṣèdìdé ńgbà wọn ti pèrún yẹn èṣù ti kọ́ sá lọ nígbà tí wọn náà báyìí èṣù tó lè sọ pé jẹ́nse díẹ̀ sí jẹ́nse díẹ̀ tó lẹ́sù ti padà wá ọlọ́run kọ́ máa rẹ̀ àwa ya èṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àǹfààní sẹ wá rí àlàzánù tẹ̀ ń wò yìí ọlá tí ń bẹ fún ti lọ pọ̀ ju ọlá tí ń bẹ fún yìí máa pèrún ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà làwọn tí bá ń pèrún ẹ jẹ́ káwọn àdìsí pọ̀ tá a fà mú wa ẹ jẹ́ àwọn méjì péré àbí mẹ́ta torí àsìkò nínú hadith hadith àfa wa muawi abuna abi sufyan ọlọ́run bá ní yọ́nú sí wọn èyí tí màmú wa muslim ìmáàmù ibnu maja àti màmú ahmad tí wọ́n gbà wá anábì ń sọ nípa pé alimu azinuna atuwalu nasi àná kan yọmọlẹkẹyàmà anábì ní sẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń pèrun hmm, nínú kíkà míì táwọn àfáà kà wọ́n tún kà pé àlùmọ́ àvìnú náà atuwalu nọ́ọ̀sì ẹ̀yìn náà kọ́ ẹ̀yìn wọ́n fún hamza yẹn ní kẹsọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ dẹ́pọ̀ aṣọ ìtumọ̀ rẹ̀ lẹ́nu bíi nílá ìtaala tọ́ra dìí fi yàdí ìfì ńlá ni nípa ọlá tí ń bẹ fún kíni o fọdúlù làzán ọlá tí ń bẹ fún ìrun pípé àsọyẹ kémi àti ẹ̀ka máa jà sí ìrun pípé ni ó yẹ ká máa jà sí ju ká jà sí máa mọ̀ gan lọ anábì sallallahu alaihi wa sallam ó ní sẹ́yìn ráwọn tí máa ń pe ìrun àwọn tí máa ń ráwọn èèyàn létí pásìkò tọ́lọ́run ti tó ẹ wá sin lọ́hùn ẹ jẹ́ aṣoríire ẹ wá wọkọ̀ ọ̀la ó ní atúwálù náà sì àná kán yọmọ alkiyama àwọn lọ́rùn wọn ó gùn tó bá dijọ́ ọ̀gbìn alkiyama ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn àwọn àfáà nítorí pé àná jámọ́ òun ẹnokù ni àwọn ìtumọ̀ bíi mẹ́rin sí mẹ́fà làwọn àfáà àfáà dé fi yín mú mẹ́rin wánú àwọn àtúmọ̀ yẹn insha Allah ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé àlèmọ̀ àvínú náà tó wá lù náà sí ànákọ́n ẹ ráwọn tí ń pèrún àwọn ọlọ́run wọn ó gùn pọ̀ tó bá gbẹ̀ndẹ̀ alkiyama ẹlòmíì wà sálẹ̀ èbù ni àwọn àáfàá ní ìsálẹ̀ èbù. wọ́n ní kí a bá sí pé ọrùn wọn ó gùn wọ́n ní kèé o pé tí wọ́n wá tẹ́rín kọ̀sẹ́ni tí ó tẹ́rín lálùjá náà o àáfàá ní gígùn alákọ̀ọ́kọ́ òun ni wípé àwọn èèyàn yìí àwọn náà máa ń pèrún láyé tó bá ti wá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama bó ṣe wà nínú hadith tí oòrùn ọ̀làgbára oògùn ọmọ wa bo àwọn èèyàn àwọn tó wá ń pèrún ọlọ́wọ́ wà jẹ́ wọ́n ga débi pé oògùn oògùn oògùn ó di bí àgbàrá omi omíyalé àgbàrá ya sọ́ọ̀bù tí wọ́n máa gbẹ́ lómi lọ ṣé wá láwọn tí ma ń pèrún ògùn òní dọ́dọ̀ wọn torí ibi tí wọ́n ga dé lẹ́fù wọn ga kọjá ibi tó ògùn rí ọ̀sán dé níjọ́ náà kọlọ̀ǹkọlẹ̀ àti yín àwọn mìíràn àwọn ní ìyún náà wọlé bẹ́ẹ̀ tá sọ bẹ́ẹ̀ pé níbi ògùn ọ̀gbìn àwọn míì ní rárá wọ́n ní ìtumọ̀ míì tá a tiẹ̀ tún lè fún gangan òun ni pé ọrùn wọn tá a ní yóò gùn yìí wọ́n ní wọ́n mọ àwọn ni wọ́n sáré mọ́ àwọn ni wọ́n kàn rí orí ọlọ́run àwọn ni wọ́n kàn mọ́ nàgà ìlà rahmatullahi ta'ala wọ́n nítorí pé ẹ̀rí pé ntọ́ bá wà ń wo nǹkan báyìí ẹ̀ẹ́kẹ̀rí pọ́nrún rẹ̀ fẹ́ gùn wo ọlọ́run àwọn ni wọ́n wo ọlọ́run kí ẹ wá sìn lọ́hùn àwọn àáfàá ní tùmọ̀ mí tún nìyẹn àwọn míì náà àwọn àáfàá wọ́n ní tùmọ̀ yẹn nìkan tó kọ́sẹ̀ wọ́n ní tùmọ̀ atúwálù náà sí àná kan yọmọ kìyàmọ̀ ni pé anna wumsaada wàrú àṣà wọ́n láwọn ni wọ́n jẹ́ ọ̀gá àtolórí tó bá dijọ́ ọ̀gbìn kìyàmọ̀ torí pé àwọn lárúbáwá wọn a máa pẹni tó bá jó lórí wọn a máa pè báyẹn pé àà eléyìí o ẹni tọrùn ẹgùn ni kì í ṣe pé e, yọ jẹ bíi bíi káfíwé bíi proverbial statement àbí kó fi jẹ bíi idiomatic expression wọ́n ní túmọ̀ ẹ̀ nípa àwọn èèyàn tí ń pèrò yìí wọ́n mọ̀ jẹ́ kí ni o ara àwọn sáádà wàrò àṣà ara olórí àwọn ni wọ́n ò jò lórí tí wọ́n mọ̀ lídìí àwọn èèyàn nínú àlùján náà àwọn àfáà nítumọ̀ míì tó ni wípé akisaru àti baan àwọn ni wọ́n ò lérò lẹ́yìn tí ó pọ̀ jù tó wọ́n láwọn ni wọ́n tún lérò lẹ́yìn pé àwọn náà ń sọ àwọn èèyàn pọ̀ mọ́ ọlọ́run àwọn àáfàá nítumọ̀ rẹ̀ nìyẹn àwọn mìíràn àwọn àáfàá wa sọ wípé lọ́dọ̀ ọ̀tá wọn wọ́n nítumọ̀ rẹ̀ náà ni wípé ìsọ̀rọ̀ ánì nà àtàwọn ni wọ́n jà sọ̀rọ̀ náà sí làlìjánà àwọn ni wọ́n sáré tètè lọ́nú torí pé àwọn ni wọ́n lọ sí ọ̀dọ̀ ọlọ́run tá a àwọn táwọn àáfàá fún wàhálà ọjọ́ náà ń jọ tó rùn bá ń ràn tó rùn wà látàrí kálukú àáfàá ní ẹnìkan tó ẹ tún lọ wò ó anabi sọlọ alaihi wasallam nínú àdìsí àbúrò Huraira ó ní láwọn alámù náà sùnmọ́ fi nìdá wà sọ́fìl awwal thumma lam yajidu illa yastahimu alẹ́ anabi ní káláwọn tí ń bẹ́ẹ̀ pèrún àti ká máa sáfù wájú sáfù alákọ̀ọ́kọ́ sẹ́rí àwọn èèyàn ò ní rí ẹ̀ ní ní choice kọjá pé kí ni o àwọn èèyàn ó máa wá ṣe bàbá ńlá ìdí fónfọ́n wọ́n ó máa ṣe competition lórí ànábì ní ẹ̀yà máa ṣèjíde lórí rẹ o ẹ máa jà sí pé ẹ̀yin lẹ́ẹ̀mọ pèrún ẹ̀yin lẹ́ẹ̀mọ wà sáfù wájú ẹ rí pé lè ọ̀la owó lọ ìmáàmù làwọn èèyàn jà sí tá a fi ródìdí àwọn mọ́sálásí nílẹ̀ Yorùbá wa tí wọ́n ti pa fún tó lé lọ́dún kan bíi mọ́sálásí ìlú màmá mi nígbó ọ̀rà mọ́sálásí Jímọ̀ wọ́n ti pa kó tó di pọ́lọ̀ wa ní ọ̀yànjú àtàwọn ìlú mi tí wọ́n ti ti mọ́sálásí pa àáfà kí la fẹ́ lòmí gbogbo eléyìí ìjọ wo lẹ gbọ́ pé wọ́n ti mọ́sálásí pa torí pé àwọn mọ̀hánzínú ń jà sẹ́yìn pé mọ̀hánzínú òun kí ó gbòkọ ọmọ bóde òun kí ó gba ẹnfílóòpù òun kí ó so ásídù ní káyè àwọn èèyàn wà áfítà kí láàrí láyé ẹ wá wọ láti ń bẹ fún mọ̀hánzínú náà ńlọ́yẹ ká máa jà sí jù ọlọ́run tó wá ní pé kóore ọlá ńlá tí ń bẹ ń bẹ ni ah! wọ́n mọ̀ mọ dì fún fún wọ́n máa sí ni o tí wọ́n lura wọn nítorí ọ̀rọ̀ ta ni ó pèrun ta ni ò ní pèrun ká tó pàtàkì náà pípé yìí Abu Sa'id al bá sí i ọ ń sọ fún ìkan nínú àwọn tó tó jọ máa ké ẹ̀ náà àṣà ó ìní àrọ́ kàtó bàbá ńlá àgbẹ̀ paraku ni ọ́ ti wá rí bẹ́ẹ̀ fàyíbà àkóńtà gọ́nàmíkà àti kàtọ́ ọba ti wà níbi tó o ti ń dà àwọn ẹran rẹ ọ̀ ń dà àwọn àgùntàn ọ̀ ń dà àwọn ewúrẹ́ ọ̀ ń dà màálù rẹ abọ́ wà nú oko òun roko mágbàdo òun roko mọ́tàmúrù òun roko mẹ́gẹ́ àbọ̀ tọ́kì ẹja ó wà ní fáàmù ní sáìtì ìwọ́tọ̀ ọjọ́ bíríkì là nínú ni bẹ̀ àbásálẹ̀ ni àbíbi tí àwọn ìtẹ́ ẹ̀ṣẹ̀ ni wípé kí ni o ẹ pe ìrun o Abu Said ń sọ fún Abu Sa'sa yẹn pé yáa rí pé o pèrun bákan náà kó o jóhùn rí olóòkè fárúfà aṣọ òtàkà bìnnìdá tó ráwọn èèyàn lè wà ibi náà wà ní tọ́jẹ́ pé inú ni ibẹ̀ tí mọ̀ pé mùsùlùmí ara pèrun Allahu akbar Allahu akbar ó sì pèrun tán ọ̀tọ̀ ọ̀sàlùwàlà ṣe náfìlà méjì mẹ́ta mẹ́rin nígbà tó bá yẹ pọ̀ parí náfìlà ó lè ráwọn mùsùlùmí náà tán bẹ́ẹ̀ ó ní rẹ̀ àbúṣáṣá ìtì kọ́ ọ máa ṣe nìyẹn o ó nítorí wípé tó o ń ṣe bẹ́ẹ̀ fa iná wò láàyè sùmàrùmọ́dì yasọ́ọ̀tì muhammed jinnun wàlà insun wàlà àṣẹ ìlà àṣẹ ìdàláwò yóò mọ̀lá kìyàmù ó ní sórí èèyàn àǹjẹ̀nu àbí nítorí ọjẹ́ ìbáàjẹ́ra ìbáàjẹ́ ẹja gbogbo ntọ́bẹ̀ ilé gbóhùn bó o ṣe ń pèrún yóò jẹ́rìí fún ọlọ́nà ìdùnnú tó bá dijọ́ gbé dàkìyàmù àbúṣe ìdìwá ní sórí tí mo sọ fún ọ yìí o bánàbí náà ṣe sọ fèmí náà nù tí mo jágbẹ́ sẹ̀mí ìtùhù mi ń rasulillahi sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ ànábì mo kù ti gbọ́ àdìsí Bukhari àti Nasaayi òun ni afa inú ń tọ́ yẹ ká máa mójútójú ní bá a ṣe máa pèrún láwọn mọ́ṣáláṣí afa ní kódà ó ń bẹ nínú àwọn àyímọ̀ tí wọ́n ní wípé àzánù afdoluminal imama wọ́n ní ká pèrún gan wọ́n ló lóore ju ká máa ṣe kíni lọ́wọ́ ju ká máa jà sí màámù lọ ibí láti gbé nígbà tó bá di part fifteen insha allah alil azan afdol mina li imam amla tàbí ká sọ pé awil almuazin afdol mina li imam ṣé ká sọ wípé ká pèrún dáa ju ká jẹ́ màámù lọ àbí ká jẹ́ muazin dáa ká jẹ́ ìmáàmù eh, lọ ibẹ̀ láti gbé tó bá di part fifteen bíi ní láì tààlà. abẹ́lọ́n ìrún wa ọlọ́run jẹ́ ọ̀dà o torí tí wọ́n kọ̀ bí wọ́n jọ gbìyànjú tí ọba ti da tó gbogbo iṣẹ́ yòókù n ò ní gbà o ọlọ́run <laughs> gbogbo àwọn nǹkan tí a máa tún gbọ́ yìí ọlọ́run jẹ́ alẹ́ máa lo kò já sórí rẹ̀ ayé àtijọ́ atubu salamu ورحمة الله تعالى وبركاته